fúlàní ti fẹ́yìn yorùbá ni wọ́n ní o <laughs> ó ní fúlàní tẹ́ ẹ bá mú wípé ó kó ẹran jẹ oko yín ó ní ẹ máa fọwọ́ kàn o <laughs> ó ní ẹ má nà ẹni fúlàní tó bá kó màálù jẹ oko ẹ̀yin àgbẹ̀ ńlẹ̀ yorùbá ó ní ẹ má fọwọ́ kàn o ó ní kí ló dé ó láwọn ò mọ̀jú iṣẹ́ ẹran dídà lọ káwọn da màálù nìkan làwọn wà fún nígbà tí wọ́n bá kẹ́ran kò jẹ jẹ jẹ nǹkan àgbẹ̀ tí yín ó ní ẹ má fọwọ́ kàn wọ́n o ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu ẹ̀ bẹ̀ẹ̀ mo fẹ́ bèrè question ọ̀kìn tó play video yìí ṣé oko ló máa ń lọ bá màálùú ni àbí màálùú ló máa ń lọ bá oko torí ẹni tó bá rí ẹ tó sọ̀rọ̀ mẹ́rẹ́mẹ́rẹ́ bí ọmọlúàbí nísìn wọ́n lè bídì pé ọ̀rọ̀ ọmọlúàbí ló ń sọ <laughs> èmi ò fẹ́ George àwọn ọmọ yorùbá tó ń bá wo fídíò yìí nìkan george bóyá ọ̀rọ̀ tó ń sọ bóyá ọ̀rọ̀ ọmọlúàbí ni èmi kàn fẹ́ bi àwọn ọmọ yorùbá ní àwọn questions kan ni màálù tó ń lọ ní títì ó rí gọ́tà kò tó rí bọ́nú gọ́tà kó mú pọ̀nmọ́ tó wà nú gọ́tà <laughs> oh my god màálù tó ń lọ ní títì ó rí tírélà tó ń bọ̀ ó yà fún tírélà ṣùgbọ́n ó lè wọ inú oko àgbẹ̀ lọ jẹ nǹkan ọ̀gbìn àgbẹ̀ ẹ kọ́kọ́ sọ̀rọ̀ ọ̀nà kí tó mọ̀ kó tún fẹ́ fi le. Hello, ladies and gentlemen. I go by the name Ibrahim Panyo Zam. I am a Fulani by tribe. Apart from following cows, I have no other business. And I know there's many farmers, apart from farming, they don't have any other business. But I know sometimes my cows used to enter their farm and spoil their farm. I know it is very painful as a farmer to, cow, to as a farmer to see a cow inside your farm. You feel very it is very very painful because me as my own me based on my own. If I see any person that like quote my cow or beat my cow, I feel the pain. I feel I feel it like it is very painful in my mind. So I know that farmers they also feel pain if they see cows enter their farm too. But please believe me, it's not all Fulanis that is used to allow their cows to spoil the other's farm. It's not all Fulanis. I know this. There's a bad amount of, amount of us that used to allow their cows to spell you guys' farm. It is it is very very very very bad. I know you guys must feel must feel the pain. Because apart from farming, you don't have any other business like us Fulani. Apart from following cows, we don't have any business. But I have one advice to give you guys. Anytime that you catch a Fulani and spoil your farm. Please, please, please don't beat him. Just arrest him. <laughs> Just call him and show him, tell him that so so person you don't spoil my farm. On on the manner way. Because you know some some of our people. You know how some people are. So you must like you must know you must you must like you you must take it easy because I know some of some farmers the more they catch Fulani spoiling their farm they'll just carry cutlass or they'll just carry some they used to carry gun They will say they will shoot their cows. But don't try that way. It will not work. I mean, I used to follow cow. Always. If my cow spoiled the, the farmer's farm, I will find the owner of the farm. I will, I will tell him that uh, my cow don't spoil your farm. If I no see him, I will come back tomorrow. If I come tomorrow, if I see him, I will say, so so person, my cow don't spoil your farm yesterday. But please, please, please, please, please, please, please, I, I apologize so many farmers they used to say no problem i should go but some of them they will say no i must pay but i will pay i will pay because i know it's only that farm it's the way that they are surviving with their family so how can i spoil the farm and run they have family like me so i must pay. ibrahim mo video fídíò méjì bíbí tí máa play fún ibrahim. fídíò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà níbi bíi ti máa play fún ẹ àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ tẹ́ lórí Facebook ẹ lè má lè rí fídíò yẹn wò ẹ lọ wò lórí Yorùbáwùyí TV lórí YouTube ń ta máa ṣó ń bẹ̀ Facebook kò ní àláwẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ṣe bẹ́ẹ̀ ríra yín tẹ̀ ń búra yín Fúlàní kan ló tún bọ́ta ó tún ń defend àwọn Fúlàní ẹgbẹ́ ó ní tí wọ́n bá kó ẹran jẹ oko yín ó ní ẹ pè wọ́n ni ẹ pè wọ́n nítùbínùbí kẹ́níà ìwọ tó kẹ́ran jẹ oko mi yìí wo oko tó kẹ́ran jẹ ó ní ẹ pè wọ́n ẹ pè wọ́n mọ́ra nítùbínùbí ẹ bá wọn sọ̀rọ̀ bí ọmọlúàbí wípé kí wọ́n wo oko tí wọ́n kó ẹran jẹ ṣé lérí ibú tó wá kó ẹran jẹ oko ojú inú ẹ̀ fọ́ àbí ojú agbárí inú ẹ̀ ti fọ́ dànù ṣé kò mọ̀ wípé oko lòun kẹ́ran jẹ ṣé oko àti koríko tó jẹ́ nǹkan kan náà ni Ibrahim ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin tẹ́ bá gbóyìnbó ẹ máa bá mi kọ sí comment section please love this video ẹ turn pop lórí ẹ̀kẹ́ ṣí ẹ̀ ó máa kan òun náà níbi tó wà wípé èmi Yorùbá wù ní kó bẹ̀rù Ọlọ́run díẹ̀ kínkínní báyìí ṣé afọ́fun gbé mu ní Yorùbá tó ní oko ní èèyàn kan máa kó màálù jẹ oko ẹ̀ á wá pèpè wá wèwe wàálù tó kẹran jẹ sígbà tí fúlàní yẹn tó ń da màálù káàkiri ó mú ọpọlọ tiẹ̀ ó fi sí àtẹ́lẹsẹ̀ màálù ní ó ṣe mọ̀ pé eléyìí koríko kọ́ oko ni ṣé pákíjọ koríko ṣé ẹ̀gẹ́jọ koríko ṣé àgbàdo koríko wọ́n lè jọ jẹ́ ewé green ṣùgbọ́n wọ́n yàtọ̀ síra wọn kí wọ́n tó dé oko àgbàdo kí wọ́n tó dé oko pákí wọ́n á sì pàdé koríko ní ojú ọ̀nà and Ibrahim the last time I check àṣìṣe pé táwọn Fúlàní bá ń kó màálùú jẹ oko wọn á tún máa ṣe fídíò àbí you want to tell me pé àwọn Fúlàní tó ń kó màálùú jẹ oko wọn kì í ṣe fídíò why tí wọ́n ṣe fídíò kí ni fídíò yẹn túmọ̀ sí ẹ̀yin tẹ̀ ń wò mí fídíò táwọn Fúlàní ṣe tí màálùú bá ń jẹ oko lọ́wọ́ tí wọ́n máa play radio àgbákò tí ò ní bá wá sáyé ẹjọ́ mi tí wọ́n máa play rédíò yẹn rédíò tí wọ́n play tó yẹ pé ayé wọn ní ìfẹ́ ṣépè now oní fúlàní to bá ti mú tó bá ti kẹ́rin ọjọ́ ko kí wọ́n má Show one wọ́n nù wá they play oní kí wọ́n má nà wọ́n ò ní nà ṣùgbọ́n tó bá ní nǹkan wọ́n á tọ́jú ẹ̀ ṣé bẹ́ẹ̀ sọ wá di wèrè ńlẹ̀ yorùbá ni tí fúlàní bá kẹran jẹ oko kẹ́nìbọ̀dì máa fọ ọkàn kan máa nà kò ní sọ̀fù problem ìyẹn ò lè sọ̀fù problem àbí dey play ló wà ẹgbẹ́ ìyẹn àgbẹ̀ wọ́n ní tí fúlàní bá kẹran jẹ oko yín ó ní ẹ máa nà ó ó ní mẹ́ni àgbẹ̀ gan tó ń kó ìbọn ọmọ sípà máa yin màálù ní ìbọn bẹ́ẹ̀ ọkàn balẹ̀ wípé kọ́ gbé kọ́ gbé fúlàní tó bá kẹran jẹ oko lọ sí station àwa náà mọ̀ amọ̀pẹ́yìn lẹ wà ní ìṣáàjì ọlọ́pàá nàìjíríà ẹ̀yin lẹ wà ń bẹ̀ bàbá Tinubu tó wà ń bẹ̀ kan wọ́n kàn fi wọ́n dí gẹrẹwu ni Ibrahim wo àgbẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n ẹ̀ṣẹ̀ tún pa last week ni ẹni tó ń wò lẹ́gbẹ̀ẹ́ mi last ṣe last year èdè ni Sunday ẹ̀yin Muslim ẹ kú léyà aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láyé láyé rẹ̀ wíìkì tó tán lé tó tí mi bẹ̀rẹ̀ lé ní wọ́n ṣe pa ilé yìí ní bí six days ago fámílì eléyìí kan kí ló máa ṣe àgbẹ̀ ní o ìjọba ti ń pa àgbẹ̀ ilẹ̀ yorùbá fúlàní wo ni wọ́n dè mọ́ àgbà tí wọ́n rán níbọn where is the justice fún ẹni fúlàní fún ẹni yorùbá tí wọ́n pa and you are here ẹjọ́ ẹ̀kọ́ o ọlọ́run àwọn táwa ní ní olórí Olori. ni wọ́n fi pàtàkì ìyà jẹ wá tí wọ́n ti ń sọ àwọn ọ̀dọ̀mọ̀dọ̀ lẹ́gbẹ́ kí wọ́n máa mú un lọ sí station which station station èwo àti Ati yorùbá tó bọ́ta tó ń sọ̀rọ̀ tó ń gbèjẹ̀ yìí fúlàní àti rí àwọn àgbàgbà ilẹ̀ yorùbá tí Ti bọ́ta tí wọ́n gbèjà yín lẹ́yìn tí wọ́n bá pa yorùbá tán ẹjọ́ yín kọ̀ àgùntàn yín rí sèlú bẹ́ẹ̀ kó tó gba iṣu ọwọ́ ẹ̀ ni ọmọ yorùbá kí lẹ́rí sí ti fúlàní ìsọ tá ti mú ọkà máa kó wọn lọ sí station wẹ́ àwọn bá wá sọ pé àkìrìn àjẹkù orò èmi ò lè sọ jù bẹ́ẹ̀ yẹn lọ ọmọ yorùbá uh, the ball is in your court àgbàtàn máa kẹ́ran jẹ́ oko ẹ̀ the ball is in your court ẹni tẹ́ wà lórí facebook wọ́n máa dúró báyìí ẹ̀tí wọ́n tó bá ní access láti wò tán lọ sórí youtube mi yorùbá wuyì kó lọ wò níbẹ̀ kó wá wo ohun tí ó now let's move on. dábàrà mi ló ti pẹ̀jẹ̀ ní ìlú lọ ẹ sàánú mi fún ìlú orí àti gbogbo ibi tẹ́kẹ̀ wa ẹ fi gbogbo ìlú láti lọ wọ́n ti gbàgbọ́ lọ wọ́n ti gbàgbọ́ lọ wọ́n ti gbàgbọ́ lọ wọ́n ti gbàgbọ́ lọ́wọ́ mi o. níbo ni rí. lọ́nà sọ̀rọ̀ ni o àmẹ́ta la wà dìtì o. àwọn yòókù ò gan ẹni mo smoke náà yòókù gbé o àwọn mẹ́ta lẹ́nu láti bàbá lọ́wọ́ mi o láti bàbá lọ́wọ́ àmì fúlàní méjì ni o igi náà làwọn mi igi ni o ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ńlẹ̀ nìkan ah òkú o ah jésù ìkorò rẹ̀ dàdà lórí àgbélébù ìkorò rẹ̀ dàdà lórí àgbélébù. ẹni tó bá lè wo tán mo máa ṣò fídíò kẹta fún yín because many people say, àwọn èèyàn ń sọ pé ọlọ́pàá yẹn kinní kan kinní kan though kò kò dùn mọ́ wa ó tún dùn mọ́ wa i don't know how to put it ìgbà míì èèyàn máa sunkún á tún máa rẹ́rìn jésù ikú oró rẹ̀ dà lórí àgbélébù o jésù ikú oró rẹ̀ dà lórí àgbélébù tó bá ṣe wípé aráàlú náà ní kẹ́ ẹ lọ bá ẹ nígbà pọ́ńsọ yorùbá lẹ́nu o àtàlátàbà bá àlàrúbá lè má ṣe fọmọ yorùbá yẹn jésù ń ṣọmọ nàìjíríà o ọ̀gá ọlọ́pàá jésù ń ṣọmọ nàìjíríà a bá àwọn fámìlì yín dúpẹ́ wípé ẹ̀mí yín ò bọ́ sí mo bá àwọn fámìlì yín yọ̀ wípé ẹ̀mí yín ò bọ́ sí àwọn tẹ̀mí wọn ti bọ́ sí tọ́jú ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá tòsí àwọn sójà nàìjíríà àmì tí wọ́n kun níkùnkùnkùn tí wọ́n pa wọ́n nípakúpa There's no justice for them. There's no justice. And you think there will be justice for you. Ọlọ́pàá tí wọ́n ṣá lórí, wọ́n ṣàgbé. Mi ì ṣúọ̀ kò dá we lójú Nigerian police force wọ́n máa sanwó hospital ẹ̀. Kò ṣúọ̀ ni, kò ni. Bó ṣe ṣẹlẹ̀ ẹ́ nísìn tí ti mú ti wọ́n bẹ́ ẹni ẹlẹ́ni lórí, ẹ bọ́ ẹ ṣá gbogbo orí ẹ̀ mo mọ̀ kọ́lọ̀ díẹ̀ ni torí ẹ lè má lè torí eh, Facebook kí lorúkọ ẹ àbí YouTube ẹ̀jẹ̀ yẹn pọ̀ gbogbo ara ẹ̀ tẹ́ ń wò yẹn wọ́n ṣá owó ẹ̀ wọ́n ṣá gbogbo orí ẹ̀ yánnayànna jésù ikú orí rẹ̀ dà lórí àgbélébú o jésù àwọn tí wọ́n jẹ́ ọmọ tó ń jẹ́ ọmọ ìlú jésù ṣé bí wọ́n ṣe ń to ìlú tiwọn ni ṣé ẹnì bọ̀dá kankan déédéé wọ̀ ìlú jésù á bẹ̀rẹ̀ sí ní ṣá wọn ọlọ́pàá ìlú jésù á sí ní ṣá wọn lórí wọ́n ṣàlórí ṣàlọ́wọ́ àwọn ọlọ́pàá tó kù sí àwọn ibi tí wọ́n wà wọ́n ní wọ́n ti gbàbọ́ lọ. ìbọn nàìjíríà pólísì dínkù tàwọn agbésùmọ̀mí lékún bí tí wọ́n ti ṣàlórí ẹ̀ tó bá pé wọ́n la orí ẹ̀sìn méjì náà awó lọ nìyẹn àdẹ́sọ pé nàìjíríà ò ṣiṣẹ́ mọ́ ẹ jẹ́ apanupọ̀ ká pawọ́pọ̀ ká jìjọ dúró fún yorùbá nation you are a police you are a kini àwọn pé kò yí sì fún yín àti sọ. So ṣùgbọ́n tó bá ti rán ọmọ níṣẹ́ ẹrú ó yẹ kẹ tó bá ti rán ọmọ níṣẹ́ ẹrú kí ẹ máa fi tọmọ jẹ bàbá ọlọ́pàá igi ikú rẹ̀ lórí igi àgbélébù ẹ kí wọ́n á sòyìn ní àwọn nǹkan tó ń bọ̀ bàbá ọlọ́pàá tẹ́yìn ò mọ̀ wípé ó ń bọ̀ àbí tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ pretend torí àtijẹ àti mu àti sanwó skul torí àtiráyé gbé ẹ ṣáà ní jalè many people sọ pé ẹ dóò àwọn tó ń sọ̀rọ̀ mi ò blame wọn ṣùgbọ́n fún gbogbo ìwọ tó ṣe kù bóyá nu ọlọ́pàá ni bóyá nu iṣẹ́ sójà ni tàbí ìwọ tó ṣì ń wò wípé yorùbá nation wo náà ń sọ yorùbá nation wo ọlọ́pàá yẹn slack náà ṣe gba ìbọn lọ́wọ́ ẹ tó bá ṣe pé irú ìwọ ni wàá ṣe gbá wàá ṣàwo dey <laughs> play lo wa o please if you have not download tap tap send kí n tó show video tí mo fẹ́ show yìí ẹ lọ mi download tap tap send app fi le send owó lo sí Nigeria lati anywhere ní ẹ le send send pound euro whatever tẹ́ bá fẹ́ send ẹ máa wá lo promo code orúkọ mi Yorùbáwùyí kọ́ lẹ máa lò Abíọ́lá níyà àti bàbá sọ mí promo code tẹ́ máa lò ní Abíọ́lá tts that's Abiola tap tap send tẹ́ bá lò ní àpò ìgbà àkọ́kọ́ tẹ́ fẹ́ send owó sí Nigeria, ẹ gba bonus pound lẹ fẹ́ send ni euro ni eh, dutch ni yemen ni dọ́là ni tó bá ti fi orúkọ mi sí ní ìgbà àkọ́kọ́ ẹ gba bónọ́ọ̀sì àná àwọn kọ̀ọ̀kan tó bá tún wá ń kọ́ mọ̀ ẹ tún máa rí ẹ jọ̀ọ́ ẹ pè mí lórí plus one seven one eight five zero two zero five seven three whatsapp nìkan tó bá ti jọ ọ̀rọ̀ business tap tap ẹ má send me message mo lè má rí ẹ̀yin tí ẹ̀dẹ̀ tí bá mi subscribe sí page mi Ìrìnkèrindò Yorùbáwùyí there are many videos níbẹ̀ tí ò sí lórí Yorùbáwùyí àwọn short short videos kan wà níbẹ̀ tó yẹ pé ẹ lè rí lórí Yorùbáwùyí àtọ́ ẹ lè rí níbẹ̀ because Yorùbáwùyí tó bá ṣe fídíò síbẹ̀ tó yẹ lè sì máa jù síbẹ̀ àwọn short videos máa wà lórí Ìrìnkèrindò Yorùbáwùyí ẹ máa gbádùn ẹ̀ ń bẹ̀ now ẹ jẹ́ ká jọ gbé ojú ayọ̀ sókè ẹ bá mi share fídíò yìí. ko funny alon kun bani ku cere ga sunan to yanzu ba wannan kaga sai an gane mu da ido da ido na rance Allah shi muka ci tsakani na har da Allah da ya halicci ni to waka hana mu kan bala'i a daina kisa bidiyo ne hannu kai yanzu ni ne faɗa mana wani dan majalisa wanda ya zaka wuri na yana ji ina zaune kamin kuyi wannan abun barayin da a wurin birnin gwari suna kira na suna ba da shawara barayin da a wurin maru suna kira na suna ba da shawara barayin da a wurin bayan ruwa suna ba da shawara wurin kyafe suna ba da shawara gaban shi muna magana wasu na cewa a inga titi yadda shigo jihar zamfara a yanki gaban shi gaban shi suna waɗi suna cewa duk da titi ya hito jihar zamfara a dace shi gaban shi ina ba da magana wasu suna ba da magana wasu na cewa ga ai haka nan ka tambaye shi an yi ko ba an yi ko ba ai ba Najeriya! Yi wato! Yi wato! duk inda aka yi kaka ko tura sai a tura ya ai kuma talla ya gusa ma ko iskoi yanzu aka waka dokan yanzu a gidana da na tuna koshi kaji kawai ake yi nama kawai ake yi sannan wani shinkafa kawai ake yi, dawa kawai ake dawa kawai ake nomanta gero kawai ake noma ne masara kawai ake noma ne to ta yaya a yi a ce ta yaya a ta yaya za a yi a toshe abincin mu ko ma za mu zama ai Allah eh? za a yi a toshe abincin mu sannan sassan na da ya sabon kai Najeriya har mu gani a kudancin najeriya babu inda ba mu da yaro riɗan da ke wannan haraka to ta ya za a haifu wallahi yana nan yana yi wallahi wallahi ba ka da masaniya ja sarka ya gehe da ita kai ja mai sarka ta can wurin kudancin najeriya in aka kori kudaden ajá máa sárkà kẹ́ ajá máa sárkà. ẹ bá mi ṣe ẹ fídíò yìí ẹ boko lọ fàáfàá sí gbòòrò kó lè kan Ibrahim tó kọ́kọ́ ni níbẹ̀rẹ̀ fídíò yìí kó lè kan lára ebe ń gbọ́ tí wọ́n dákọ̀ Fúlàní Nàìjíríà according to àwọn tí wọ́n gbá Hausa náà jẹ́ kí n sọ̀rọ̀ sínú ẹ̀ wọ́n ní wọ́n ń ròyìn itú tí fi Nàìjíríà pa àwọn àwọn first citizen nìyẹn wọ́n ń ròyìn itú tí àwọn máa fi nàìjíríà pa ẹ wo tí wọ́n kó dání ẹ wo àgbákò irinṣẹ́ tó wà lọ́wọ́ àwọn pípù yìí irinṣẹ́ ọwọ́ wọn tó bá yẹ pé wọn máa dárúkọ nàìjíríà ni àwọn àwọn ní propaganda wọ́n lè ní ẹ eh, ibẹ̀ yẹ oníṣẹ́ nàìjíríà iyẹ mo ti post fídíò kan tẹ́lẹ̀ kan comment pé kémi wo iyẹ̀pẹ̀ ibẹ̀ yẹn iyẹ̀pẹ̀ ibẹ̀ yẹn ò kì í ṣe iyẹ̀pẹ̀ nàìjíríà mo ṣe wá rí post post fún fídíò ẹ̀ níbi tí wọ́n ti ń dárúkọ pé táwọn bá bá nàìjíríà mu tó bá mú nàìjíríà sọ̀rọ̀ báyìí wọ́n lẹ́jẹ̀ nàìjíríà máa gbẹ ṣé ẹ̀jẹ̀ nàìjíríà ò ti máa gbẹ ẹ wo àwọn irinṣẹ́ tí wọ́n kó dání yẹn ọlọ́mọ yẹ kéèyàn pàdé wọn ni o béèyàn bá pàdé wọn nǹkan so nítọ̀hún o inú ibi tán wà yẹn ó lè jẹ́ pé oko ẹnìkan ni tólókò lè yọjú lọ́ọ̀kan <laughs> mo ń béèrè lọ́wọ́ yìí tó bá yẹ pé ilé ní oko tẹ́wá ọlọ́run jẹ́ kára àrùn fẹsẹ̀ sí let me put it in another way tí olóko bá ń bọ̀ tó kàn yọ lọ́ọ̀kan torí tí wọ́n kó dání ṣé a lè dé oko yẹn ìgbé à ń fẹ́wé <coughs> oko lobìnrin wà nǹkan ọbẹ̀ sí àfi àwọn olóko tí wọ́n bá jẹ́ àwọn bàbá wa nígbà kan ẹ bá ẹ̀ka tọ́ra wa nǹkan wà nílẹ̀ Yorùbá a ti gbọ́ nípa bàbá wa kan tẹ bá mú kọ́ ẹ bá mi kọ́ sí comment section tí àwọn òyìnbó gbé bọ́ǹbù dé nígbà yẹn ó ló ní kó kí bọ́ǹbù yẹn kí wọ́n kì kí wọ́n kì ó dẹ̀ gbé orí sí bọ́ǹbù yẹn báyìí ó ní kí wọ́n yìí àwọn òyìnbó ní bàbá yìí bọ́ǹbù lélẹ́yìí wàá fọ́ yánnayànna ó dẹ̀ gbó ó ní ẹ̀yìn wọ́n dẹ̀ yí wọ́n dẹ̀ yí kéwù nígbà tí wọ́n bá fa sìgá wọ́n ní èéfín yọ nímú bàbá jáde báyìí nígbà tí bá mu sìgá ó fi bọ́ǹbù mu sìgá ní ilẹ̀ Yorùbá ni ìtẹ́wá mú orúkọ lọ́bì kọ́ sí comment section àmà ọlọ́run jẹ́ kí wọ́n ti fi sí next show mi ó yá tún ní kó tún tún bọ́ọ̀bù yẹn kì àwọn ìbò pé ah what is this ó ní ẹtún kì wọ́n tún kì wọ́n tún tún kì wọ́n ní bàbá wa tún gbé fùrọ̀ síbi ẹnu ẹnu àgbà bọ́ọ̀bù ẹnu àgbà tó máa fi tó máa fi ń jagun yẹn ọlọ́dẹ̀ gbé fùrọ̀ síbi ní ẹ̀yìn wọ́n láwọn òyìnbó ní bàbá you go now you go now ní ọ̀rọ̀ gona kọ́ àní ẹ̀yìn kí n jẹ́ wọn tó ń jẹ́ Yorùbá fún yín bàbá gbé fúrọ̀ sí bọ́ǹbù wọ́n ṣe kẹ̀kẹ́ kẹ̀kẹ́ o kẹ̀kẹ́ kẹ̀kẹ́ o wọ́n ní bàbá wa yìí ó dẹ̀ yẹ̀dí bọ́ ó dẹ̀ bú so pùpùpùpùpù ohun tí wọ́n yìn fún bàbá iṣó ló fi bọ́ta nídìí ẹ̀ ẹjọ́ àwọn agbára yẹn dà ó sì wà lọ́wọ́ àwọn kan o irú àwọn tó bá níyẹn lọ́wọ́ ni wọ́n lè kó owó àwọn yìí àwọn bàbá kan wọ́n wọ́n mọ wọ́n ti máa pa òǹdà sí wọn pé gbogbo ń tẹ́ kó dání yẹ kó kalẹ̀ tí wọ́n ó sì kó kalẹ̀ ṣùgbọ́n pákí làwọn pípù yìí dé wọ́n ti ń ṣọ́ wa tipẹ́ ẹlòmíì bàbá mi sọ pé tí ọ̀tá bá dìde tí ọ̀rẹ́ bá dìde lénìí lénìí tó bá di ọ̀tá ẹ̀ bàbá mi ọlọ́ba àfọ̀rúnkẹ́ ó ní ọ̀rẹ́ ẹ̀yin ò kì í ṣe ọ̀rẹ́ tẹ́lẹ̀ o ó ní ọ̀tá ni ó kàn tired of pretending ló yẹ kó voice out kó ṣòtúrú kọlu ẹ̀ pé ọ̀tá lòun àwọn pípì yìí wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ogun yìí pẹ̀lú wa gbogbo táwọn bàbá wa ló ń gbà yẹn wọ́n kọ́ fi style style wọ́n gbé ẹ̀sìn fún wa káà gbogbo nǹkan báyìí èṣù jẹ́ èṣù ni èṣù ọ̀dà lẹ́nu wọn o ọ̀pọ̀ mi èṣù lèmi báyìí bàbá bàbá bàbá pọ̀ wọ́n pọ̀ mi lè ṣù ó láòlù ògiri òkò òbẹ̀lẹ́kún sunkún kẹ́rù òbẹ̀lẹ́kún ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn sun ẹ̀jẹ̀ báwọn bàbá wa ṣe ń ṣe ń gbà yẹn nìyẹn kó tó di pé wọ́n gbé ọ̀làjú dé fún wa tó wọ́n wá wọlé àwọn bàbá wa gbogbo nǹkan tí wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní dànù wọ́n ń dáná sùn míì wọ́n ń gbé míì lọ èmi àti yín mọ̀ pé ilé ajé London ló wà ilé ajé London ló wà àwọn ọmọ alájé ta ni ajé gangan we have to travel down to London láti wá rí ajé láti rówó ná wọ́n wá ń yọlé wa lọ́wọ́ wọ́n wá bá wa agbébékìrì lé wọn lọ́wọ́ wọ́n tàn wá wọ́n ní békìrì ti máa ń gbóná jù békìrì yẹn ti gbóná jù àwa gbélé wọn lọ́wọ́ ní ẹgbàá ẹ máa gbé lọ wọ́n mú békìrì wọ́n gbé yẹn wọ́n rù yẹn lọ wọ́n gbé sínú plane wọ́n gbé bakery lọ wọ́n dán wọ́n publish bakery wọ́n tún ṣe àwa níbi ń pa wá wọ́n yọ slice of bread wọ́n á yọ lé wa lọ́wọ́ many people will say ah eh gbàdúrà àwọn bàbá wa náà kí ló dé tí wọ́n gbà kan gbé wọn lọ what many of you don't know ti ẹ eh, kí pé àmọ́ bẹ̀tà àfiyèsí ìgbẹ́ tí yàn bá bímọ nínú nǹkan tó bá fẹ́ ya ẹ̀hàn náà sometimes wàá wàá wàá pẹ́ díẹ̀ the prodigal son náà wà nínú bible gbà tó lọ tó lọ jẹ̀yà níta orí ẹ̀ tó orí ẹ̀ tí ìyá sọ́nà bá ṣì orí ẹ̀ ó padà wálé gbà tán gbé àwọn àjẹ́ lọ they will appease them mẹ́ni àwọn bàbá wa yìí náà máa fún wọn láyé gbà yẹn pé àbá ah, ilẹ̀ ṣe máa ṣe fún ẹ àpíìsì ẹ ẹ ti fún pa àwọn mẹ́ni náà máa wá síbi ibi tí bàbá èèyàn bá wà bí àwọn Yorùbá ṣe àwọn bákan lè sọ fún mi o wọ́n níbi tí òòṣà ẹni bá wà èèyàn máa wá lọ síbẹ̀ ibi tí àwọn bàbá tí bàbá bá wà ọmọ máa wá lọ síbẹ̀ lóye jẹ́ pé Nàìjíríà ò gbà wá ni many of us ṣe ń lọ kódà àwọn olówó wọ́n ń sẹ̀dọ̀ mọ́ wọn lọ sí London lọ kàwé because òrìṣà ajé wà ń bẹ̀ tó ń pín ajé tó ń pín àlùbáríkà àwọn olórin wa tó ń bá kọrin títí sí Nàìjíríà tó ń bá ti dé abroad lọ kàwé ara wọn ò tí ì balẹ̀ ló fà tí owó nàìjíríà ń lọlẹ̀ owó amẹ́ríkà owó london owó gbogbo owó ó ń lọ sókè because gbogbo ilé ajé wà lamẹ́ríkà bíbí náà wọ́n ń tẹ̀fá wọ́n ń ṣẹ́fá wọ́n ń wọ gbódù lamẹ́ríkà bíbí àwọn iṣẹ́ yẹn ibo ni wọ́n kó wọn sí wọ́n tàn wá wọ́n parọ́ fún wa wọ́n ṣèké àwọn àwọn tó dẹ̀ wá gbélé ajé yìí ṣe mọ̀ pé wọ́n ń ṣe Yorùbá wọn ò gbọ́ èdè ajé o ṣẹ́yìn òbí lè pé àwọn kan máa wà ní abẹ́ kan máa sponsor wọn pé ẹ̀yin ẹ gba ṣe ṣéǹgì díẹ̀ bí akọ́ fún wọn ní umbrella wọ́n yìí máa ń fún wọn gbà bí kan fún wọn ní go ọtí and they will tell them ajé olókun àwọn tó wá gbé ẹ̀yìn náà àwọn ọmọ ẹni o ṣèbéyàn kan ló interpret bible lédè òyìnbó why tí wọ́n translate bible sí yorùbá why tí wọ́n translate quran sí yorùbá but they never translated biology textbook wọn translate sí yorùbá physics textbook wọn ti translate sí yorùbá o even mathematics textbook wọn ò translate sí yorùbá do we say they don't want us to know much about that but they want us to know much about heaven Our láyé you are telling us about heaven eni I kọ́kọ́ lo eni iná ká tó lu ọ̀la tó bá yẹ pé agbára yẹn ṣì wà ní ilẹ̀ Yorùbá táwọn bàbá wọn ò tí ì fi defend ilẹ̀ wa àwọn bàbá kan máa wà nílé wọ́n pa wọ́n pa wọ́n á pàrokò sóko àbí kí wọ́n máa pe kinní yẹn wọ́n á fi sóko ẹni tó bá débẹ̀ àwo lọ ní tí ẹ bá where are those things Ibrahim alábòsí ni ẹ o ah, Ibrahim Fúlàní alábòsí ni ẹ o ah, alábòsí alábòmọ burúkú burúkú ni ẹ. Ah, sórí táwọn fámìlì àwọn ẹbí ẹ̀ tí wọ́n kó wọ̀lú tàbá mú wọn sì kàkó wọn sọ́dọ̀ sọ́dọ̀ ọlọ́pàá ìyá mà ti jẹ ọmọ yorùbá ìyá jẹ ọ̀tá wa má sọ pé ìyá jẹ wa ọlọ́pàá tá a máa kó wọn lọ bá aṣọ ọlọ́pàá kan náà wọ̀ sọ́rùn yẹn sójà tá a máa pè sí wọn aṣọ sójà kan náà wọ̀ yẹn Joy Ibrahim tó lè sọ fún mi àwọn ọlọ́pàá tí wọ́n ní aṣọ tí wọ́n wọ̀ yẹn ibi táwọn ọlọ́pàá yẹn wà for now ó ní pé no aṣọ tí àwọn àwọn àwọn boko yìí wọ̀ sọ́hùn àwọn agbésùmọ̀mí àwọn adigungbàlú sọ fún mi jàre ọlọ́pàá tó ní aṣọ yẹn àti sójà tó ní aṣọ yẹn ibo ni wọ́n wà wọ́n sì wà láyé ikú ló máa ń gbaṣọ lọ́wọ́ ewúrẹ́ ló máa ń gbaṣọ lọ́rùn ewúrẹ́ àbọ̀ ní tẹ́lọ̀ tó ránṣọ ọlọ́pàá fún wọn lọ́tọ̀ ni ṣé wọ́n ní tẹ́lọ̀ tó ránṣọ sójà fún wọn lọ́tọ̀ àbí aṣọ yẹn wọ́n bọ ní ọrùn ẹnìkan ṣé wọ́n bọ lọ́rùn ọlọ́pàá kan ni wọ́n bọ lọ́rùn sójà kan ni àwọn sójà kan ni àbáwọn ọlọ́pàá kan tàbí wọ́n ní tẹ́lọ̀ tó ránṣọ wọn fún wọn lọ́tọ̀ Ibrahim Fúlàní pretense yín ò lè mú wa mọ́ bèbí ti ṣẹ́jú ojú ti là ọlọ́run ogun gbọ́ ojú wa ti là gbogbo gbogbo tó ń gbé wa yẹn kò lè ṣiṣẹ́ kò lè work ojú wa ti là kọ́kọ́ wọn lọ sọ́dọ̀ ọlọ́pàá ó sọ̀rọ̀ bí ọmọlúàbí kọ́ máa ń nà wọ́n kọ́kọ́ wọn lọ sọ́dọ̀ ọlọ́pàá ni ọlọ́pàá tí wọ́n wọṣu ẹ̀ sọ́rùn bí DSS ọlọ́pàá gbogbo ẹ̀ sójà bóyá ń trace àwọn ọmọ yahoo pẹ̀lú fóònù wọn bóyá ń track wọn kéré tí wọ́n track eléyìí Ibrahim wọn ni mo ń bá bá mi share video kó kàn Ibrahim bá mi share sínú àwọn àwọn platforms yìí àwọn náà wà ní àwọn platforms wa lóríṣiríṣi kó kàn wọ́n wọn ò rí nọ́mbà tó fi tán fi ṣe fídíò yẹn track o ọ̀rọ̀ lásán ni ọmọ kan sọ. So lórí Twitter wọ́n lórí ìyàwó Buhari wọ́n track ẹ̀ wọ́n lọ gbé láti school wọ́n ṣe sandoro mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n fún yẹ tí táwọn lè fi ṣe fídíò sí wọn ò lè rí track dey <laughs> play hmm. àwa náà mọ̀ pé dey play làwa Nàìjíríà Yorùbá nation la fẹ́ tá a ṣe fórílẹ̀-èdè tiwa nìyẹn tá a bá wá gba orílẹ̀-èdè tiwa tá a dá dúró kẹ má wàá gba sísà kẹkàn wọlúwa wá ẹ máa bọ̀ ẹ má gba físà ẹ kàn wọlé wá ẹ má wọ ẹ má wọlé bọ̀ ẹ má ẹ kàn ẹ kàn já ẹ kàn ṣáà gbà bọ́dà kọjá bóyá àní ní àwọn tó máa wà ní bọ́dà tó máa jọmọ̀ wá tó máa gbédè wá ẹ kàn máa kó èrè wọ̀lú wá ìwọ mọjú sẹ́kùn pé kò máa da màálù kà tẹ̀lé màá òun tẹ̀lé màá kókó Muhari can you imagine báwo la ṣe jọra wa ọmọ ìbáwò ló máa fi kóòmù kóòmù hàn méjì péré ni mo ti ẹ̀ lómi ń lo mẹ́fà nínú wọn a fi kóòmù síbi a fi kóòmù a fi kóòmù a fi kóòmù yorùbá ló máa kó kóòmù harí bó ṣe kó kóòmù harí yẹn bó ṣe kó kóòmù harí ṣáwá jọra bó ta ti jọra wa dà ń sìn pẹ̀lú kóòmù orí yẹn bó ta ti jọra wa dà gbé rédíò dání gbé pọ̀pá gbé ìdà dání ṣáà jọra wa ni ẹ̀yin tẹ̀ ń bẹ yẹ ẹ̀ gbà ni ẹ̀yin ọmọ yorùbá ṣáà jọra wa pẹ̀lẹ́lẹ́yìn ni àgbà tó lóko yẹn kò wọn ò ní budget kò ní target kó tó dípò gbìn nǹkan ni ohun tó gbìn yẹn kí pé fẹ́ fowó yẹn ṣe ọkàn ni ṣé kí pé tó gbìn yẹn ó ní nǹkan tó gbèrò lọ́kùnrin kó tó dípò gbìn. Ibrahim Yorùbá wuyì lórúkọ tèmi Yorùbá wuyì lèmi ń jẹ́ fún jẹ́rí mi for the first time I am the one and only Akalolu of Yoruba land adáwọn ilẹ̀ Yorùbá wọn jọmọ̀rọ̀ olóyè tí òpè méjì abẹni ọmọ òṣè pààrọ̀ tó máa pààrọ̀ tiwa ọmọ adéwájú federal government ọlọ́run wọn bá tún wá gbà fún ọmọ adéwájú olódùmá ó lè kú bí ninety nine times ninety nine times that's it if you have not subscribed to my youtube channel ẹ kàn wá tẹ subscribe button yín kẹ́ ẹ tẹ notification bell yín tó bá ṣe ń lọ a máa rí a máa sọ fún yín kí lẹ́yìn rí sí nǹkan tí Ibrahim sọ táwọn fídíò star show ẹ bá comment section ẹ tẹ tán pọ̀ pín kí fídíò yìí lè bá àrùn comment as many as possible má fẹ́ comment hundred times tẹ bá ti ń tẹ bá ti ń wo fídíò yìí lọ ẹ má dáwọ́ dúró tẹ bá ti gbé kíni kan ẹ tún comment ṣé yes ni ẹ comment ṣé no ni ẹ comment ojú wọn máa bó o a máa gba Yorùbá nation láti ṣe Elédùmarè àṣẹ Ifá àṣẹ Ọ̀rúnmìlà àṣẹ ìyá mi Ọ̀ṣun Ṣẹ̀ngẹ̀ṣẹ̀ olóòyà àrùn àṣẹ Ọ̀yọ́ Òwòrì àṣẹ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátọ̀ Ọbàtálá Ọbàtálá Ọbàtálá ìṣà àṣẹ gbogbo wúmọ̀lẹ̀ àṣẹ gbogbo ìṣàlẹ̀ yorùbá àṣẹ elédùnmọ̀ àgbà tó ju gbogbo wa lọ àṣẹ ilẹ̀ tẹ̀ǹtẹ̀ wàá bá wa lórí ilẹ̀ wa ẹ̀ ń ṣorí burúkú pẹ̀lú ẹ̀ kọ́ síwájú <laughs> see you on my next show i love you i love my heritage.